ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí juliet ọ̀kan náà wọn tí ṣẹlẹ̀ síwájú ni ó wá ń ti náà gan bíbí ń ti náà lọ ìyá rẹ̀ wá máa lójó kan àmọ́ ń ti náà ilé ìṣàlẹ̀ ìdàmúlẹ̀ ẹ̀ kò sí mà ní ọ̀dọ̀ ẹ̀ but ó nífẹ̀ẹ́ ọlọ́run so wọ́n ń ṣe nẹ́fìlà lọ́wọ́ ìyá rẹ̀ bá ń kanlẹ̀kùn kókókókó junaid ní sọ láti ẹni tí sọ pé ọwá dàrúmọ́ lọ wọn aláhùnmù sọ láti pàwọ́ mi níbi ni wọ́n sọ pé tèèkì wọn ní ìyá mi sọ láti pàwọ́ mi kò mọ́ tó ṣe wà kọ̀ǹgírì wọ́n bá mọ̀ ìyá rẹ̀ wá ṣépè rẹ̀ ìyá rẹ̀ wá sọ fún pé ẹ̀sìn tí ó ṣe gbogbo aṣẹ́wò ní orí yóò ìṣẹ́bí ìṣẹ́bí kò fẹ́ tí òun ìyá àwọn orí òun ló fi sápamọ́ tó lóun ìṣẹ́ lọ́rùn aṣẹ́wò gbówó yìí ọlọ́run á gbàdúrà yà ìpìyà tí àṣẹ lílé ní ó ṣẹ máa jù ní ìlà so ọlọ́run á kó nítorí pé nífẹ̀ẹ́ ọlọ́run ó ní bàbá ọ̀daràn kan tí ń daràn ó wá bọ́ sí ẹ̀gbẹ́ ibi kẹ́yìn rẹ̀ ó tàfẹ́ nìkan lóyún so nígbà tí oyún wá yọ obìnrin yẹn ó pé kí n tó òun ṣe wọ́n làjọ plan káwọn purọ́ mọ́ jùnéèjì ní pé òun ló fún òun lóyún tí òkìkí ṣe kan lùgbìyàn tà àti òun dáràn olówó wá lọ́wọ́ wà ní alú àkàn ó fẹ́ mọ́ dáràn bẹ̀rẹ̀ ní gbogbo ẹjọ́ ìjálọ sí gbogbo àníbi sọ́lọ́lọ́ olóòdì fọ ilé mọ́jú ní ìdìbò inú ògbò àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ni ògbò wọn máa tààfin mú wọn látàfẹ́ fi ṣẹ̀sìn wọ́n lẹ̀ tí ó ti á bímọ yẹn wá ní pé ọmọ ìdù méjì méjì aya ni so ó wá ní kò fún ní chance ìjáde oníká fún wọn kàn sí túra kan ah, ṣèlú àparí ah, lọ sí túra kan jẹ òṣìṣẹ́ nẹ́fẹ́ ara kan méjì ọwá gbé ọwọ́ lé inú ọmọ rẹ̀ ìmọ́ni àbú bó mọ̀ kó lẹ́ ẹ̀ sọ̀rọ̀ yẹn pé bàbá àwọn adáhùn jẹ báyìí báyìí báyìí ìwà tẹ́ ti dá tẹ́ ti dá náà yá tẹ́ ti ṣe gbogbo tẹ́ ti ṣe gbogbo lẹ́ bàtúbàtú tẹ́ ti tẹ́ mọ́ tẹ́ ti tọ́ náà láìjà ìgbà bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ fún ṣẹlẹ̀ pé èpè yá ti àrí ọ̀tẹ́ ìfẹ́ ọlọ́run tó ní ọlọ́run akóyọ àdúgbò kóyọ ìṣẹ̀ṣẹ̀ ọlọ́run so ìbùnú àjà àrùn àmùtùràlẹ́ ìbí sàrò hadith wọ́n sàlàyé bá pé tí bàbẹ́ bá ń fi ẹ̀ẹ́ àbí iye bá ń ti ẹ̀ tó bá ń ti nẹ́sìlá lọ kọ́ máa ti kìí àmì lọ kọ́yẹ́ púpọ̀ kan sáàmà ní a ní abúláì ò àádádún gbogbo olóba jẹ́ bá kó tó sáàmà ní náà tí ó o kò rí kí o tí ó dáhùn ní ẹ̀sẹ̀ nẹ́sìlá lọ́lọ́run kọ̀ọ̀kan ọba kìlákà mẹ́wàá àwọn kọ dá hmm, fìlìpé bàbá ẹ̀ ti mọ̀ mẹ́ẹ̀ ẹ̀ẹ̀kan ọ̀ràn èèyàn ló bá ń bẹ̀rẹ̀ ẹ̀sọ́ pé ìyá èèyàn bàbá èèyàn ní ibi ṣeré and I respect òun ni Islam sunna ló fún òbí so téèyàn èyí ṣe sunna ó tún mọ̀ sí jágùjágù sí bàbá ẹ̀ kó sí jágùjágù sí yẹ́ so bí èèyàn ṣe máa ń ṣe ọ̀rọ̀ so nípi ìdájúnéèkì ibẹ̀ ni ó ti fa àkàmù yàtọ̀ fún pé àwọn òṣùṣù ṣẹ̀ríyá من آيات القرآنية وأحاديث الصحيحة أقول لكي تنصر nípa ọlá àti ipò tí òbí wà bí ìjọ́nà ìran ìṣe dáadáa ti tẹ́lá àti àwọn ìdí ó wà tí ó kú tó máa ka àhàdì orú àwọn àhàdì orú àwọn ilé tó tó ń gbé lẹ́sẹ̀ pé nọmbà fẹ́kọ́ nọmbà tú láti tí ó ibẹ̀ náà ni rọ àwọn tí wọ́n rọ máa wọn àti ìfisúnà gbára nígbà tí ìfisúnà ní wọ́n kà lọ ní ọlọ́gbé méjì fún ya wọn ó lọ ṣe kiri kan mọ́ kọ̀kọ̀bà nílé fún rárá wọn àmọ́ alhamdulillah ọlọ́run ní kí àwọn ìfisúnà ní ó pàtìsì òfin ọlọ́run lábára ẹgbogbo yẹn ò jẹ àdúgbò tó ṣe gan juwọ́ gan tó ṣe súnà lọ tó kọ́lọ́mà kí ó fi ìrọ̀rùn rẹ̀ yíwa wọ́n gbọ́n tààlà